n tí a fẹ́ wí fúnra wa lénìí òun náà ni pé anabiwa muhammad èké ọlọ́run àti ọlọ́run kó máa bá kí ni gbólóhùn tó ní a máa sọ nígbà tí afẹ́fẹ́ tó bá ń fẹ́ ní afẹ́fẹ́ tó le ní afẹ́fẹ́ àgàn tó ń fẹ́ ní afẹ́fẹ́ tó lè gbé nǹkan lọ kí ni anabi ní a máa wí anabiwa muhammad èké ọlọ́run àti ọlọ́run kó máa bá ó ń sọ báyìí wípé ẹ yéé máa bú afẹ́fẹ́ o ẹ máa bú nígbàkigbà tẹ bá ti rí ń tẹ kórìíra àbí ń tí ọkọ̀ kàn nígbà tábẹ́rẹ́ afẹ́fẹ́ bá ń fẹ́ tó ń gbé nǹkan àwọn nǹkan yín tó ń gbé ju bú tó ń ṣe bẹ àwọn nǹkan báyẹn tẹ́ bá ti rí irú afẹ́fẹ́ báyìí ànábì ní kẹ́ máa wí báyìí kẹ́ máa sọ pé allahumma inna nas'aluka min khayri hadhihi rih wa khayri ma fiha wa khayri ma umirat bih wa na'udhu bika min sharri hadhihi rih wa sharri ma fiha wàṣàrè máa omirat bè ẹ jẹ́ àtúwì lẹ́ẹ̀kan sí kí gbogbo wa gbìyànjú kí a kọ kí a sì mọ̀ dáadáa òun náà ni pé ká máa wí báyìí wípé allahumma inna nas'aluka min khayri hadhihi rih wa khayri ma fiha wa khayri ma umirat bih wa na'udhu bika min sharri hadhihi rih wa sharri ma fiha wa sharri ma umirat bih.